بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الصلاة والسلام الأتمان الأكملان على نبينا محمد وعلى آله وصحابه ومن والاهم بإحسان إلى يوم الدين وبعد السلام عليكم ورحمة الله وبركاته تستمر قراءتنا في, قراءة في كتاب سبل السلام في كتاب بلوغ المرام من أدلة الأحكام للإمام الحافظ ابن حجر العسقلاني رحمه الله الحديث الخامس من هذا الباب باب باب آداب قضاء الحاجة آداب قضاء الحاجة As etiquette of uh, sọ yí lẹ́sìn ẹ̀kọ́ tí Islam kọ́ wa bá a ṣe ń bí a bùkátà hadith ẹlẹ́ẹ̀karùn-ún ní ọ́ndà chapter yìí tí ṣe hadith 82 láti ìbẹ̀rẹ̀ tírà قال المؤلف رحمه الله وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا اللعانين الذي يتخلى في طريق الناس أو ظلهم رواه مسلم حديثي nínú àwọn àdéhùn tó ṣe pàtàkì púpọ̀ fún àwa mùsùlùmí ni ó rìlẹ́tì environmental sanitation ó rìlẹ́tì mọ́ social issue ó rìlẹ́tì mọ́ tourism in Islam <coughs> tourism in Islam yìí ni pé ìjòkó ìgbafẹ́ àbí ìrìn àjò ìgbafẹ́ gba wípé ẹni tó fẹ́ ṣèrìn àjò ìgbafẹ́ àbí ìjókòó ìgbafẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà àwọn bí ẹ̀yìn ìlú àbí àwọn ààyè tí yálà ìjọba ni àbí àwọn ìletò kan tí wọ́n ti pèsè rẹ̀ kalẹ̀ wípé bá a bá fẹ́ nájú bá a bá fẹ́ ṣe fàájì a máa lọ bẹ̀ mọ̀ntázà nu níta ti ń ṣe núzà lábẹ́ eléyìí àwọn bóyá agency to mojuto tourism ní ìlú kọ̀ọ̀kan àríkò yíyọ́ sàǹfààní fún wọn àwọn agency tó mójútó environmental pollution environmental sanitation àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ń ṣe aláìkẹ́ aláǹtàlà kọ́ máa bá a ní wípé ẹ̀yin èèyàn ẹ bẹ̀rù èpè méjì èpè méjì ẹ̀kanu àbí ẹ̀yin èèyàn ẹ bẹ̀rù àwọn nǹkan tí máa ń ṣokùnfà èpè àwọn nǹkan méjì ni máa ń ṣokùnfà èpè àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin èèyàn ẹ bẹ̀rù ẹ má máa jẹ́ kí àwọn èèyàn ó máa gba ẹ̀ṣẹ̀ látara yín tọ́tún àti pé ní ọ̀nà mẹ́ta eh, òun ni àrò wípé ní ẹ̀lẹ́ gbà tú àdéhùn yìí gbogbo alábàá wípé ní òun ṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá mo sọ wípé ní mọ́bù ẹ̀sù làánàn ìgbédìdì tọ́lọ́run bá gbóhùn ọlọ́run ní kó máa ṣépè léyìn àìbéèbó àìsí ìṣépè yìí èèwọ̀ ni kéèyàn máa bú ọmọ làkejì ẹni ànábì sallallahu alaihi wasallam sọ wípé ní sibabul muslimin sibabul muslim sibabu almuslim fisqun wa qitaluhu kufrun kéèyàn máa bú ọmọ làkejì <coughs> àpẹ ọ̀rọ̀ ojú ẹ̀ ọ̀rọ̀ orí ẹ̀ lankọlankọ èébú nù fífò ni ìwà pọ̀ kí ìwà tí ò dáa ni mùsùlùmí èébú yàn àìsẹ̀ ké èébú àmọ́ tí ẹ bá wá di wípé ní ó wá mú àké ó mú ìdán ó ìbá ó ń yọ àdásọ́mọ́ alákéjì rẹ̀ ìwà kèfèrí lọ́nítọ̀hún hù ìwà kèfèrí lọ́nítọ̀hún hù tòtò tó jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí èèwọ̀ ni ká bú yàn ká ṣépè léèyàn èèwọ̀ ni pàtàwọn àkàkà mọ́ tó yẹ pé ní ó wá lè ṣe é ṣe tí yẹ pé ní yóò justify ìbúyàn yóò justify ìṣépè lé ẹni tọ̀hún nínú ẹ̀ náà ni òun ṣe ọlọ́run kí wọ́n àtàlẹ́ kó máa bá ló dákọ̀ wípé alladhi yatakhalla fi tariqin nas ojú ọ̀nà táwọn èèyàn ń gbà ojú ọ̀nà táwọn èèyàn tán ti ń lọ tán ti ń bọ̀ ni ó wá bẹ̀rẹ̀ sí tí ó sì yàgbẹ́ sí ilé àmà ṣe lọ́pọ̀lọpọ̀ ọgbà nínú gbòòrò ọmọṣẹ̀ nígbèríko tó ẹlòmọ́rẹ́ pé àwọn ará oko ilé yìí kí sára oko nìkan ó ṣe nígboro ẹ̀pẹ̀rí bẹ́ẹ̀ bá ń lọ àfikẹ́ ti máa ń kásìkò lọ́wọ́ tẹ́wọ̀n sí dimú nínú ìlú sọ tó bá ṣe bẹ́ẹ̀ ni pé alẹ́bí ẹ̀ta kọ́lá fi pọ̀rí ẹ̀kẹ́ náà ẹni tí ń yàgbẹ́ àbí tí ń tọ̀ àbí tí ń da nǹkan ẹ̀gbin yálà kìí pín bẹ́ẹ̀ ló ti bẹ̀rẹ̀ tó yàgbé sí ó ti yà láti inú ilé ó wá ju ó ti ráàpọ̀ ẹ̀ sínú ọ̀rá ó ti ráàpọ̀ ẹ̀ sínú pépà ó wá ju eléyìí ìwọ̀ èpè náà ní hù àbí ìtọ̀ ni yálà ìtọ̀ sínú pò ó wẹ̀gbẹ́ ọ̀sán ó wẹ̀gbẹ́ òsì kò rẹ́nìkan ó dá títí tíì ìwé ìpè ní hù bákan náà yìí tó tẹ̀wá common jù àzọ́pẹ́ rí pàtàkì kan pé ní àwọn ìbùn ìjọba gan sàǹfààní àdéhùsù yìí gbogbo àwọn ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ẹ̀ka ẹ̀ka bí àwọn àwọn èèyàn wa ní idp tó máa ń gbé gbìyànjú àti máa fi ìpolongo àkìlọ̀ fún àwọn èèyàn lórí rédíò tí wọ́n fi ń kọ ìwà àbàjẹ́ tá a bá lọ àwọn tànà bí bẹ́rẹ̀ wọn lè náírà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan náà gbogbo àwọn wọ́n sì kan náà sí belawu àbí kinetic case ni wọ́n lè dalẹ̀ ìṣojú gọ́tà so hadith yìí sọ pé ẹni tí bá ń ṣe irú ẹ̀ náà lọ́pẹ́ ní ń sọ kójò mọ́ ọ̀rọ̀ ọlọ́run ṣàforíjì fún wa o kò ṣàforíjì fún wa o lálùmùsánù hmm. gan-an ni kọ́lọ̀ kó sánú wa torí pé wà ló fàtàṣà mọ́ fàtàṣà ìgbàgbà tàtà àánú táǹkì mọ́ ìlà fẹ́dà ẹ ìgbà mi bàjẹ́ pé yóò máa ṣe nǹkan mi tí ò ní mà wípé òṣèké ní yóò da but excuse náà ni wípé àmọ́ náà àwọn ìjọba náà ò gbé nǹkan tá a máa dalẹ̀ sí tòótọ́ àwọn náà láti ní pé ọlọ́run kò sàn láwọn àgbà kan bẹ ẹ̀kú bójú bá ti ń rọ̀ báyìí àjẹmẹ́tì mọ́tà zakẹ́tì ah. ló <laughs> sì ń pèrè sẹ́ńdì. <laughs> tí ó ní kúkúrú ni wípé ẹni tó ń yàgbẹ́ sí títì ìwà tí ò dá ni àbẹ́ni tó yàgbẹ́ sínú ọ̀rá ó sínú pépà nínú ilé wa sọ sí ojú ọ̀nà ìwà tí ò dá ni àbẹ́ni tó ń tọ̀ sí títì ìwà tí ò dá ni abẹni tí ó tọ̀ sínú pò tó wá dà sójú ọ̀nà ìwà tí ò dá ni àbí àwọn tí wọ́n ti máa páàkì ìdọ̀tí wọ́n ti máa dà sínú yálà apẹ̀rẹ̀ ní àbí inú ghana must go ní àbí ìkéyìí òjò ń rọ̀ pẹ́ báyìí wọ́n lọ dànù wà tí ò dà ní lóòótọ́ àwọn tó máa ń ṣe bẹ́ẹ̀ ojú gọ́tà wọn máa ń dà sí bọ́tí gọ́tà yìí ń sàn lọ bìkan tó bá padà dé pé ní lọ blọ́ọ̀kù bí ti ń sàn lọ tí ò bá ti rí bí lọ máa yóò máa jọ́pù sórí bíríjì àbòsójú àgbàdà táwọn èèyàn ń gbà. àkọ́kọ́ nu nínú àwọn àti ìwà èpè ìwé èpè a ó fi ìdílé àbíkọ́ yẹ pé ní abẹ́ bòógì táwọn yẹn fi ń gbatẹ́gùn níwájú ilé yàgbẹ́ sí ìwádìí pé bẹ́ẹ̀ ni ilé yàgbẹ́ sí àbí kìí ṣe bẹ́ẹ̀ ibẹ̀ ni yóò yàgbé wálé jù sí abẹ́ ibẹ̀ àbí kìí ṣe bẹ́ẹ̀ yóò tọ̀ àbí ilẹ̀ àwọn ààtàn tá ti dájọ́ nínú ilé kó arẹ́dà sí abẹ́ abẹ́ igi àwọn nǹkan méjèèjì yìí ìwẹ̀ ìpè ni wọ́n pé gbọ́dọ̀ wà níbí ni wọ́n rẹ̀ pé ní ah, ìwé ìpè lọ́mọ ti ń hù yìí ìwé ìpè ẹni pé ìwé tó yẹ pé tán bá torí ẹ̀ ṣépè léèyàn tó ìtọ̀hún kò ní máa jẹ́ físíkò fún kò sì ní máa jẹ́ wà kẹfìrí fún irú ẹni bẹ́ẹ̀. àtàlákà yí pé ṣé a ní pé ìwé ìpè sí ìtumọ̀ ní pé ní làánà ìní àméjèèjì ṣé ẹni tí ń ṣe ni òun ni a sọ pé ní bẹ̀rù ìwà yìí àbí ẹni tí ó máa túmọ̀ sí ni pé èèwọ̀ ni àtúwálà ìkájọ pé ní ká máa bú mùsùlùmí èèwọ̀ ni kí èèyàn ó máa ṣépèlé mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ èèwọ̀ ni but wáyé pé ní kò sí àdámọ́ ọmọ ẹ̀dẹ́ nìyẹn ni kò sẹ́ni tí ó rí ẹ̀gbin yálà lójú títì ni àti níbi táwọn èèyàn ń jókòó sí ọkàn èèyàn ó kọ èèyàn ò ní mọ̀gbà tí yóò ṣàìpele lórí olórí búkà sílé ẹ̀gbẹ́ síbí so tó bá ti ṣéun àdéhì sàfáyé pé ní sìbáàbùlù muslim fiskun ká máa bú mùsùlùmí pòkí ni ká máa ṣépèlé mùsùlùmí pòkí ni a jẹ́ pé ẹni tó ṣépèlé yẹn nísìn kí ló ṣeun ó ti hùwà pòkí but frustration ni ẹni tó tó jòkó tó tó tó nàdí sí wọn tó yàgbé àbí tó dàgbé síbẹ̀ òun ló fà so ẹ̀sẹ̀ tí ẹni tó ẹ̀sẹ̀ tẹ́ tó ń tó sépèlé yìí tí ó bá gbà yóò máa lọ lè bá ẹni tó ṣokùnfà bí ń tọ̀hún ti ṣe ìpìlẹ̀ yẹn ọ̀nà méjì tí ìyẹn lè ṣe ṣe túmọ̀ àdéhùn òun náà nù ìwọ wá ló súnmọ́ ju kò sí méjì náà ló súnmọ́ méjèèjì òun náà ló súnmọ́ ẹlẹ́ẹ̀kejì láti sọ ẹ̀rí rẹ̀ ni pé èèwọ̀ ni kí n ṣe pẹ̀lẹ́ mùsùlùmí bọ̀ tàbá rẹ̀ nìkan tí wọ́n yẹ pé òun ló fà sẹ́nìkan fi ṣe pẹ̀lẹ́ mùsùlùmí òun ló lẹ́sẹ̀ rẹ̀ o òun ló ní Eh, ẹ̀ṣẹ̀ rẹ̀ ah, bákan náà bákan náà ẹni ẹ̀tọ́ àti pé ní ohun eh, gangan ni wọ́n ń bá wí pé ní iṣẹ́ tí ń ṣe ìwà ìpè ní iṣẹ́ ìpè ní náà ní ń hù a rí pé ó ń ṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run tàbí ọkọ̀ sọ pé ní man adha al-muslimina fi turuqihim wajabata alayhi la'natuhu wajabata alayhi làánàtòhù gbogbo ẹnikẹ́ni gbogbo ẹnikẹ́ni tó bá tó bá kó ìnira bá mùsùlùmí lójú ọ̀nà wọn yálà látàrí pé ní ọgbẹ́ kòtò síbẹ̀ ni yíò ó tún fẹnu ju àdìsá kan nínú bòlógùn mọ̀rọ́ mi lọ àbòlógùn mọ̀rọ́ mi òun fókọ̀sì lórí wípé ní kéèyàn ó yàgbẹ́ sójú ọ̀nà àbí kó yàgbẹ́ sí gbogbo àwọn lò bọ̀délé ní pé nù yìí nìkan kọ́ gbogbo ẹni tó bá kó ìnira bá àwọn tó kó ìnira bá pọ́pílìkì lójú ọ̀nà wọn lójú ọ̀nà wọn yálà ìgbẹ́ni yálà ìsọ̀ni ó gbẹ́kòtò síbẹ̀ ni ó ó ṣe kí ni ó da nǹkan ẹ̀gbọ́n síbẹ̀ ni ìgò ló dà síbẹ̀ ni ìrẹ̀ ló dà síbẹ̀ ni gbogbo eléyìí máa kó nira bá mùsùlùmí òun ṣe ọlọ́run ọba ìkẹ́ ọlọ́run tó lọ́kọ́ ọmọ pé ní wájà bá ti àlẹ́ yìí láàánú tó hàn ni pé tí wọ́n bá sẹ́ ìpele wọn lẹ́bi o wọn ní ẹ̀bi. Eh, gbogbo àwọn àdìta ti sọ yìí tí ń túmọ̀ náà ní pé ní kí mùsùlùmí ó sọ́ra kó má máa kó ìnira bá ọmọ ìyá rẹ̀ mùsùlùmí kó má máa kó ìnira bá yàn ètò kòránù sọ pé ní innal ladhina fatanul mu'minina wal mu'minati thumma lam yatubu falahum azabu jahannama walahum azabul hariqa gbogbo ẹni tí tó bá kó fìtínà tó kó nira báwọn mọ̀mìnì lọ́kùnrin àti lóbìnrin tí ń sùn jẹ́jẹ́ wọn ó sì kó nira báwọn kan sọ pé ní fàlàhùn àdábù jahannama tí wọn bá túbá ìyà jahannama ni ó ń dóde wọn o ìyẹn lẹ́ta ìlérò àdábù àríkì àti má tí ó máa ń jó ara ẹni ńlẹnu ó ń dóde fún wọn ó ń dóde wọn. inú ááyà míì innal ladhina fatanul mu'minina bighayri maktasabu. فقد احتملوا بهتانا وإثما مبينا كان نقصوا عن ابن ẹlẹ́ẹ̀kejì ẹni pé kéyìn ó kéyìn ó yàgbẹ́ sí ojú títí àbí fi zílì hìn àbí níbi ibògì wọn sàvílù níbẹ̀ òun kéjì pé gbogbogi ni ni ò tọ́ zílù táwọn èèyàn ti ń gbatẹ́gùn onírú gbèríko nísìn àádà ni àṣà ni fún àwọn ará oko kan máa ní ọ̀dá níwájú ilé wọn ò níbi ẹ̀pẹ́ ni wọn ò kan pẹpẹ sí bẹ́ẹ̀ ẹ bá toko dé tẹ wẹ̀ tán ẹ jòkó lórí pẹpẹ ẹ fẹ̀yìn lélẹ̀ àfa èyí ó sùn lọ tó gbádùn rẹ̀ ó dáa púpọ̀ ju èsì lọ ó dáa púpọ̀ ju èsì lọ ìwọ́lọ̀ bá ní kí kóòrùn wà yìí ó sùn débi wípé ní à tó bí ò bá múra gan yóò fẹ́ lè tọ́ ọ lé yóò gbádùn oorun náà so irú àwọn agi ni ò da kí èèyàn máa lè da ilẹ̀ sí àní ò jẹ́ kí èèyàn yàgbẹ́ sí abẹ́ rẹ̀ àmọ́ kéèyàn lọ inú pápá inú oko àgbàpasọ lánàá wípé ní tó da ni pé mi ò bá ní tí ó fi kọ́va ara rẹ̀ bí aṣọ kó sì tíráì kọ́ ẹ pé ní dídà kọ́ ẹ pé ní ìyẹ̀pẹ̀ ni ó kójọ ni àbí tó bá rí di kan kó dúró lábẹ́ rẹ̀ kí kó yàgbẹ́ so yìí nǹkan ni kì í ṣe èèwọ̀ ní ilé yìí tí wọ́n ń wí òun náà ni igi tí àwọn èèyàn ń lò tí wọ́n fi ń ṣe àǹfààní. fọkàdì ọ̀hún ṣe ọlọ́run ọba nínú àdìsù tí imam ahmed ti tó gbà wá oníyẹ̀pẹ̀ ọ̀hún ṣe ọlọ́run sallallahu alaihi wasallam kọ́ adam ní sọ̀rọ̀ sálàm tahta haishin haishin nahli lihajatihi òun ṣe ọlọ́run ọba ó dúró lábẹ́ ó yàgbẹ́ lábẹ́ igi ọ̀pẹ tó ní làbídùn wàlá anna igi ọ̀pẹ ó ní èso salash bela shak olùdíyàdúlà alẹ́ hadithu ahmed mama ahmed gbadisi kan wáyé pé ní awudola awudilin ẹsẹ̀zilu bíi hadithu ti báàbù ta kàyí yìí tani mùsùlùmí gbà wá awudilin nínú ẹgbà wá ti mama ahmed tó ń gbà wá ó ní pé awudilin yẹsẹ̀zilu bíi tó fọ́n ti pé ní igi táwọn yẹn ń jòkó tá ń sàǹfà ní lábẹ́ òní ò dáa àmọ́ èyí tí tí àwọn èèyàn ò lò tí wọ́n sàǹfààní lábẹ́ rẹ̀ kò sí láì fi níbi eléyìí òun sọ ní kúkúrú ní pé àdìsí yìí ó wúlò púpọ̀ fún àwọn ìjọba ó wúlò fún aládàáni ó wúlò fún lẹ́gbẹ́lẹ́gbẹ́ ó sì ń kọ́ àmùsùlùmí ní ẹ̀kọ́ ẹ̀kọ́ ìmọ́tótó so a máa ń sọ lọ́pọ̀lọpọ̀ bá yí pé ní gbogbo ní táwọn èèyàn mọ̀ wá sọ pé ìmọ́tótó ló lò lóògùn rẹ̀ àwọn àsìkò táwa yìí ní sọ ni ẹ máa fọwọ́ yín gbogbo irú àdáìsì bẹ́ẹ̀ mùsùlùmí tí tó bá mọ nǹkan tí ń ṣe òun ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àkóńnáwó náírà ni ó jẹ fóun àlọ́pọ̀lọpọ̀ ọgbà lé àwọn ọ̀sùnmítù àwọn ọlọ́mọ awẹ́wẹ́ tí àwọn obìnrin máa ń lọ wọn ni ká máa kọrin ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo ìmọ́tótó kìíní kan gbogbo eléyìí yìí kìí ṣe mùsùlùmí mùsùlùmí gbogbo ẹni tí bá ń jẹ́ mùsùlùmí àtòhóró ṣàtọ̀rọ̀ ìmánì ìmọ́tótó ìmọ́tótó is half of imani tó sọ ìpẹ́ ẹni tó bá ní mùmìnì lòun tí bá wá ń rùn kì í sí mùmìnì dáadáa kó lè kíyèsí ra rẹ̀ òbí lèyìn ṣe jẹ́nu hadithu ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni hadithu abu dawud rahimahullah an mu'adhin ibn jabal radiyallahu ta'ala anhu anhu والموارد ولفظه اتقوا الملاعن الثلاثة méjì lákọ́kọ́ tọ̀hún dákọ̀ àdìsọ pé ní àsàlásà àwọn nǹkan tí tó lè justify yìí pé àwọn èèyàn ló ń fẹ́ nìkan mẹ́ta ni ìní pé ìkan ò tún kún eléyìí قال البزار في الموارد وقارعة الطريقة wá àzìlù wá àzìlù ìpè màwárídù ní pé ibi táwọn yẹn ti ń pa mi mọ́wórídù lùmá kí nǹkan á lè yàgbé síbẹ̀ ẹ pé ó tiẹ̀ káì kó ó lókọ̀ dìgan fara rẹ̀ nígbà tí ẹ̀rí pé lítà wọn náà ò ní kéde kó bá mu tó eléyìí kárípà máa lọ́wọ́ fún ni odò táà ti ń pa mi ìgbọ́dọ̀ lọ́bẹ̀ àbójú ọ̀nà táà lè tí wọ́n ti lè pa mi ìgbọ́dọ̀ yàgbẹ́ síbẹ̀ àbábẹ́ igi táwọn yóò gbà kọjá ìgbọ́dọ̀ yàgbẹ́ síbẹ̀ kò sì gbọ́dọ̀ tọ̀ lọ́bẹ̀ kò gbọ́dọ̀ dalẹ̀ síbẹ̀ tọ́níbòrò ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ bàmí sọ pé ní kànga làwọn èèyàn ń pọn ọ̀nà tá ń lè pami kànga èèyàn gbọ́dọ̀ yàgbẹ́ síbẹ̀ ọ̀nà eh, ibi tá à ti ń pami gbogbo ìgbègbè kò yẹ kí ìsinsin máa pọ̀ níbẹ̀ so èyí tí àhàdísù ìtàn wínú wàlẹ̀ ahmada anibina abbas radiyallahu ta'ala anhuma aw naqa al-ma' yàrá nákọ̀ ọdún báyìí náà ní ibi tí tá a ti ń pọn omi tó èèwọ̀ ni kí ká máa yàgbẹ́ sí gbogbo àwọn nǹkan wọ̀nyí. wà á kharaja at-Tabarani ok hadith muhammad òun oh, ó oh, oh, wíkì díẹ̀ wà á kharaja at-Tabarani an-nahya an qada'i al-hajati tahta al-ashjari al-musmira wà uh, daffati an-nari al-jari bákan náà Tabarani náà gbẹ́lẹ́ wa pé ní kò àníṣòro sọ́lá ń sọ wa pé ó kọ̀ fún wa ká máa ká máa ṣègbọ̀nsẹ̀ sí abẹ́ igi tó léso abẹ́ igi tó ní kíni tó ní èso so àti bọ́fàtì alinahari járí àti síbi bí odò bí odò àlòkò ní ìsìnlẹ̀ níta kórè odò àlòkò ń bẹ lọ́dọ̀ wa kẹyìn á lọ kókó kó lè dúró níbi jèrè fọwọ́ kó nàdí sódò kó lọ́nà ìjàgbé sódò léyìn kò ìbàjẹ́ pé ní ìbàjẹ́ pé ní ó yàgbé sódò ni àbí yà bèbè rẹ̀ kò Eh, hadith ti ìtàkọ́kọ́ wípé ní tásàlà ṣáàrì mọ̀síníọ̀rọ̀ àǹfààní tàṣẹ níbí yìí ni wípé àsọ̀rọ̀ àpẹ igi tí àwọn èèyàn jòkó sábẹ́ rẹ̀ ok tí àwọn èèyàn jòkó sábẹ́ gẹ́gẹ́ bí ibi ọ̀dán ni àbí igi tá a gbìn sí inú ìlú nínú ìgboro eh, green and, and green and clean ẹ̀pẹ́ àwọn yìí ń fúláwà ni wọn kò lè tó kankan nú bọ̀tà àwọn èèyàn ń wọ́n ń lò kò dáa kéèyàn má ba ibẹ̀ jẹ́ wọ́n ń jòkó sí àbí wọ́n tẹ́ àjòkó bí i pé ní atẹ́gùn rẹ̀ yóò máa lè bá wọn níbi tí wọ́n bá jòkó sí torí tí wọ́n bá ń yàgbẹ́ síbẹ̀ atẹ́gùn tí wọ́n bá látẹ̀ náà òórùn ni nípa ọ̀pọ̀lọpọ̀ gbà lómi lè máa sùn nǹkan níbẹ̀ wọn ẹ pé àjòkó ń ta níbi ìníkàlùkò fọwọ́ di mú ni gbogbo eléyìí ohun ẹ̀ tí máa ń horú wà bẹ́ẹ̀ làánẹ́nì ni àyè takùmà láàrin àwọn àwàsí máa ń mú kí àwọn èèyàn máa sẹ́pẹ̀ léèyàn òní kò so wọ́n padà gba ìbéèrè lẹ́tà àwọn àwòtí òun so àwọn akita wa sọ ní ìta sọ pé nínú gbó pé àwọn ata ń gbé gbèríko wípé wọ́n lè máa yàgbẹ́ sí abẹ́ igi àtàfẹ́ ní gbèríko náà bá ní igi tí ò lè èso ni o igi tí ò ní èso ìwà ni pé àlọ́ tó kọ́ àti wà nínú pápá bí pápá àti wá rìn arìnrìn jìnnà nípa àwọn aráàgbẹ́ àrí pé ní kachu bẹ́ńbẹ́ kachu tree igi èso ni igi mango igi èso ni igi ẹmi igi èso ni igi dàbínù igi èso ni igi iṣẹ́ igi èso ni igi ọsàn igi èso ni igi òróǹbó igi èso ni igi rodorodo rodorodo igi èso ni asant igi maringa maringa igi èso ni igi ìgbá igi èso ni igi ata igi èso igi ata asant igi èso ni túnbọ̀ àwọn igi pátápátá ìbá àjẹnu ilé ìbá àjẹnu oko àwọn èèyàn ń jòkó sábẹ́rẹ́ àbí wọn ò jòkó sábẹ́rẹ́ o èèyàn gbọ́dọ̀ ṣe nǹkan ẹ̀gbin sí abẹ́ wọn. وعن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا تغوط الرجلان فليتوارى كل واحد منهما عن صاحبه ولا يتحدث فإن الله يمقت عن ذلك رواه أحمد وصححه ابن السكن وابن قطان وهو معلول صلى الله عليه وسلم نقوم نسألكم يكاتي فون شاء الله النبي محمد صلى الله عليه وسلم hadith náà tó ń kọ́ alẹ́kọ̀ọ́ o ó ń ṣe ọlọ́run ní sọlọ́run sọlá béèyàn méjì bá ń tàbá fẹ́ lè yàgbẹ́ ó láìkìlẹ̀ kò sẹ́yìn pé ní kìtẹ́ sínú kìtẹ́ gbèríko nìkan yìí fún nínú ìgboro náà yìí nínú ìgboro náà èèyàn méjì fẹ́ lè yàgbẹ́ anábì ní wípé sọlọ́run sọlá wọn ò gbọ́dọ̀ dóńtò sí ara wọn ibi tí wọ́n ti máa wọra wọn wọn ò gbọ́dọ̀ dúró nítòsí ara wọn tí ó ti máa ríra wọn pé èyún ẹ̀wọ̀ ni nínú ẹlẹ́ẹ̀kejì yálà wọ́n ń ríra wọn o àbí wọn ò ríra wọn o èèwọ̀ ni bí mùmí ní lọ́kùnrin ni lóbìnrin ni tó bá wà nù tọ́ílẹ̀tì àìsọ̀rọ̀ àìṣe kí ni àìsọ̀rọ̀ èèwọ̀ ni eléyìí sì kọ́mọ̀nì but kì í ṣe àti inú oko bàtà àwọn ará oko gan ni sábà ṣe ìgbìmọ̀ sí inú oko ní kálukú ẹ takété síra yín ilẹ̀ ọlọ́run ọba fẹ́ òfin sáà bá ń ṣe kò da àyè sọ̀rọ̀ tá a bá ń ṣe gbọ̀nsẹ̀ lọ́wọ́ à ń tọ̀ ní àbí à ń yàgbẹ́ ni yálà nínú pápá ni ni o àbí inú tọ́ílẹ̀tì eléyìí gẹ̀rìbù tí a bá wà láwùjọ àti ò lẹ́kọ̀ọ́ jùlọ nínú àwọn institutions like universities kódà student mi ò gbé ẹ dọ̀tọ̀láyé fóònù yìí yóò gbé fóònù wọnú tọ́ílẹ̀tì yóò tó máa play music yóò tó máa yóò tó máa takasúfè nu nu tọ́ílẹ̀tì náà wá wá jáde ẹ̀ láàrin pé ní àá zaidu wọn náà ni wọn náà ni àìsà mẹ̀múdù wọn náà eléyìí àwọn rúdúmẹ́ǹtì knowledge tó yẹ kó ti mọ̀ láti láti ilé bàbá rẹ̀ pàtó kọ́ tí kò tó wọ primary school gan ó tẹ kó sì mọ́ but kò ní mà títí bó ṣe lọ primary nù bó ṣe lọ eh, bó ṣe wà ní advanced primary nù jss bó ṣe wà ní secondary nù bó ṣe wà ní university nù tó fáfídù ṣẹ́yìí láyò sí i náà ni wọ́n sọ pé ní charity begins at home ilé la ti ń kó ẹ̀sọ́ ròde ohun tí wọn ò kọ́ láti ilé ó yẹ kó ọmọ kéékèèké kan rí pé ní ọmọ mòmí ní èyí tí má ti ń kàn bá hájà èèyàn ń o àbí èèyàn yàgbẹ́ ni o kò dá kí kéèyàn máa sọ̀rọ̀ níbẹ̀ èèyàn máa ń ni ṣe ní pé ni kò tún wá ó ní pé fa ala ń bí ọlọ́run bá nú ń àti bíbà tí èèyàn ń provoke yẹn ni bíbà tí ọmọ ọmọ bá ń ṣe kí ni bàbá ó ṣe àbí kí ni ìyá rẹ̀ ó ṣe ọmọ ìmọ̀ ni ọmọ ṣe nǹkan yìí mọ́ òní òní yóò ṣe ọ̀la yóò ṣe yóò wádà gẹ́gẹ́ bí ntí yorùbá máa ń wí pé ẹnu ẹsẹ̀ wá sí lẹ́nu tiẹ̀ báyìí bí afọ́ kéèmù tẹ̀sán tó bá fọ́ ìkéèmù gbogbo ọgbà wọn mọ̀ ọ́nà díẹ̀ ìké àwọn ní kéèmù kí ni kéèmù mm, kọ́ọ̀pù tàbí ń bomi eh. bàtà àfi ń lo kòkò kòkò òní fíríjì kọ́ọ̀pù tá a bá gbé kárí ẹ̀ tá ń bomi tẹ̀bá débẹ̀ tẹ́ nípa ààrí kọ́ọ̀pù yìí mà á lágbájá ló fọ́ tó bá tún dọ̀la lágbájá ló fọ́ ẹ̀bá rà mí gan nípa ẹ̀ra kọ́ọ̀pù mi ni à àìsàn tá ń lo tẹ́lẹ̀tẹ́lẹ̀ lágbájá ló fọ́ ẹnu èsìn lẹ́nu àfọ́kì mọ̀ so gbogbo ẹni tí wọn náà bá máa ń tí máa ń yàgbẹ́ tó máa wọra wọn ní tètè báyìí pé àjẹwà ní ìwọ ni eléyìí ò da àbí ká máa sọ̀rọ̀ ká máa sọ̀rọ̀ nínú tọ́lẹ́ẹ̀tì níta tí ń yàgbẹ́ àbí táà ti ń wẹ̀ ẹ̀hẹ́n kì í ṣègbẹ́ nìkan o yálẹ̀ èèyàn ń yàgbẹ́ ni èèyàn ń tọ̀ ni èèyàn ń ṣe wá ni èèyàn ń wẹ̀ ni nínú tọ́lẹ́ẹ̀tì ẹ gbọ́dọ̀ máa sọ̀rọ̀ ní níbẹ̀ so hadithu yìí dínkọ́nà eh, ní pé ní eh, sétúrò láwùrà ká máa make sure wípé ní à ń cover ara wa nígbà tí a bá ń tàbá wà nílé ìwẹ̀ yálà ìfúnwẹ̀ ni àbí fún ìgbẹ́ ni àbí fún ìtọ̀ ni. wànáyò àni tàhádùfì hàlà kọ̀wá ìhájà bákan náà bí èèyàn bá ń yàgbẹ́ àbí tó ń tọ̀ àbí tó ń wẹ̀ èèyàn ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ o èèwọ̀ ni èèwọ̀ ni torí pé eléyìí ó ń bí ọlọ́run ọba ó máa ń bí ní inú ṣùgbọ́n ọ̀nlẹ́tọ̀ ayé pé ní walakin idha da'a fil bahri annahu la yahrumu ijma'an ọ̀nlẹ́tọ̀ ayé pé ní mm, làlórí bá ó bá dé àti gbogbo nǹkan pátápátá pátápátá kò sí nǹkan tí làlórí ò lè sọ di ẹ̀ẹ̀tọ́ torí pé ní qaida ní pé ní ad-daruratu tubihu al necessity ó máa ń legalize irregularity necessity legalizes irregularity. Uh, bákan náà bákan náà ó ń ṣe aláwọ̀ tàbí àwọn àtàlà ní tọ́lẹ̀tì arákùnrin kan ń lọ wa arákùnrin kan mọ́rọ̀ ànàbì sallallahu alaihi wasallam wa yabul ó ń tọ̀ fasallama alayhi falam yarudda alayhi ẹ̀ntàn wa sálámà sí sálámà alékùn ah sálámà alékùn bí wọn bá ń tọ̀ yẹn sálámà sí ẹ̀ntì bá ti sálámà sí ẹ̀ntì ń tọ̀ yẹn ọ̀pẹ́ ilé yóò lẹ́kọ̀ọ́ kò ní kíni kò lẹ́kọ̀ọ́ àbí ká ẹnìkan ń tọ̀ lọ́wọ́ nípa ẹ̀ǹlẹ́ ẹ̀ẹ́kún àbí ẹ̀ǹsẹ́ o èyí kí ẹni tó bá wà ní tọ́ílẹ̀tì èyí kí ẹni tí ń yàgbẹ́ lọ́wọ́ èyí kí ẹni tí ń wẹ̀ lọ́wọ́ so ẹni tí aláìmọ̀kan bá wá kí òun sì mọ̀ kan nítorí pé ẹnìkan láìmọ̀kan ó wá kí ẹnìkan tó ń mọ̀ tí tó ń ní dá lóhùn tó lóòótọ́ rọ́dùn sàlámì wájib ọ̀ràn yẹn nìkan yóò dá ń sálámà àmọ́ dá bá kí ẹ̀ sẹ́yìn rí àgbẹ̀ lọ́wọ́ àbí tó ń tọ̀ lọ́wọ́ àbí tó wà nílé ìwẹ̀ èèyàn ní dáhùn tó bí ẹ̀ bá wá jáde tí ń tọ́ bá sì wà ráǹdì kí èèyàn rọ́dùn sàlámì sí wà lẹ́ẹ̀ka sàlámì àwọn ará fi kọ́ lẹ́kọ̀ọ́ mẹ́rin pé ẹ má bínú o òun ṣe ọlọ́run ọba ìṣẹ́ náà tó kó máa bá ó ní pé bá wà ní tọ́ílẹ̀tì àti tábà ń tọ̀ káwọn máa dáhùn sálámù ní òjé kí n dání lóhùn ṣe ti gbọ́ bàbá ṣe ti gbọ́ ìyá ìnura ti ṣàlàyé fún wa báwọn so tí wọn bá tún ṣe léyìn pẹ̀lú ládàbí èèyàn ti dáhùn sálámù yìí ní yóò tún wá ní ládà kó ṣe dáwà ó ṣe dáwà wọ́n bá wá ní kí irú àgbàlagbà bẹ́ẹ̀ ìbárajà àgbàlagbà bá wọn jẹ́ àgbàlagbà tọ́lọ́ bá ní kí irú ẹni bẹ́ẹ̀ wá gbọ́ tó sì mú un lò tó yẹ pé tó bá ti ń lọ sí rántí pé ní bó ní bá wà nínú tọ́ílẹ̀tì kò ní sọ̀rọ̀ mọ́ tó bá wà nínú ìgbẹ́ kò ní sọ̀rọ̀ mọ́ ní bá ń wẹ̀ lọ́wọ́ kò ní sọ̀rọ̀ mọ́ bákan náà tó sì stọ́pù tó dáwọ́ ìmọ̀ sálámà ti ń tọ̀ gbogbo àti bá ti ń ṣe òun ẹni tó ṣàlàyé fún un yóò mọ ní ládàá láyé àdíyà lọ́wọ́ bí kàrọ́jù lán wáhìdán khairul laka min so gbogbo ntọ́nà bá ní kéèyàn ó ṣe tẹ́nìkan ọmọ làṣẹ́lẹ̀ bá fi lè mọ̀nà látara rẹ̀ èyàn máa ń ládàá ìró ìró ẹ̀. وعن سلمان رضي الله تعالى أوكي nàbí وعن dátà rabi allahu الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يمسن أحدكم ذكره بيمينه وهو يبول ولا يتمسح من الخلاء بيمينه ولا يتنفس في الإناء متفق عليه واللفظ لمسلم الله أكبر صلى الله عليه وسلم اللهم قبعني شاليكم ìkẹ́ àti ìjẹ̀kún ṣẹ́lá muhammad sallallahu alaihi wa sallam mùsùlùmí láì ọlọ́nkó sànù wa àákà máa gbé ìgbésí ayé nígbà tí ìgbésí ayé tí ò lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ sì ni a ní àkọọ́lẹ̀ láwọn ọ̀pọ̀lọpọ̀ ọgbà àtàǹtì gẹ̀ẹ́ máa gbífo bẹ́ẹ̀ sàbìtìlẹ̀ kan ní láwọn ilé ẹ̀kọ́ gíga wa àwọn òṣèlú tó dàgbà débi kó ti wọ yunifásitì ó ti kú lọ́mọdé àbí bẹ́ẹ̀ kọ́ ìṣẹ̀lómi yóò sáàrùn wípé ní kò gbọ́ orí kò gbọ́ orí ẹwọ́rú hadith yìí Abu Qatada ló gbà wá òun ṣe ọlọ́run ìkí ọlọ́run ọba kò máa bá ó ní pé ní béèyàn bá ń bọ́kùnrin bá ń tọ̀ kìlì pé máa ń tọ̀ lọ́wọ́ nìkan o yálà ń tọ̀ lọ́wọ́ àbí ńgbà tó fẹ́ táǹbà èyí fọwọ́ ìtọ́kùnrin ọkùnrin sábà ní ìsìnjá òye ni pé kéyìn tí wọn bá tọ̀ tán àbóyá ìgbẹ́ tán ó wá fẹ́ ó fẹ́ sábà ó fẹ́ ó fẹ́ ó fẹ́ fọ ojú ara rẹ̀ kò èèyàn gbọ́dọ̀ wá fọwọ́ ó sì gbá omi mú kí wọ́n á fọwọ́ ọ̀tún sábà òpònú ayé àtọ̀nù nìyí o ọ̀sọ̀ wọn náà ló tó fi jẹun fa ọwọ́ yẹ bóòlù níbi ìtọ̀ wàláyà tàmásà mí láyò mọ̀sánà àdókùn dákàrọ̀ bíi ẹ̀mí nìyí ọwọ́ yẹ̀bùd eléyìí ẹni tí wọ́n bá ń tọ̀ lọ́wọ́ pé ọkùnrin tí wọ́n bá ń tọ̀ so bóyá ó nídìí kó kó dàrẹ́kì ara rẹ̀ so tí ó bá dàrẹ́kì ara rẹ̀ kí o fẹ́ kọ̀ǹtrol bíi tí tó máa tí ó ta sí kó má fọwọ́ ọ̀tún gbá ara rẹ̀ mú kó fọwọ́ òsì gbá ara rẹ̀ mú ni ṣe nínú ẹlẹ́ẹ̀kejì wàláyà tàmásá mìnàlẹ́kọ́lá bíi ẹ̀mí nìyí níbà fẹ́ tàǹbà nìyí fẹ́ tàǹbà àbó fẹ́ nù dín ẹ gbọ́dọ̀ fọwọ́ ọ̀tún nù bí èso gbọ́dọ̀ fọwọ́ ọ̀tún táǹbà ọwọ́ òsì òun náà ni èyí máa fi ń táǹbà. ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta ni pé wala yatanafas fil ina èèyàn á fẹ́ mu mi àbí anything tá a bá fẹ́ mu èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ máa fẹ́ atẹ́gùn àyíká atẹ́gùn sí nǹkan inú kọ́ọ̀pù nínú aha nínú ife nínú kọ́ọ̀pù nínú dáńpẹ̀ ní aha ife ńkọ́ ife kọ́ọ̀pù àìsí atẹ́gùn sí aha àìsí atẹ́gùn sí ife àìsí atẹ́gùn sí oúnjẹ oúnjẹ ó gbóná nì tó wá gbóná sí ilẹ̀ tututu àmọ́ kọ́ máa so eléyìí kò tọ́ gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí náhìyùnù tàhrímù tàhrímù àásùlẹ̀ ni pé ní èèwọ̀ ni haramu ni haramu ni mẹ́tẹ̀ẹ̀ta haramu ni torí pé nínú àwọn nínú sóòlù fífì al-aslu fi fi nahyi at-tahrim al-aslu fi nahyi eh, fi nahyi at-tahrim ní gbogbo ìgbà tí ọlọ́run ọba àbójíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tó bá ti ní ká ṣe nǹkan al ni pé ní èèwọ̀ ni kí ká ṣe wọ́n sọ yí pé ní wàmá àtàkùnmù rọ̀súlù fàkùzú wàmá nàhákùn ánìhú fàntàhù wàtàkùnlọ́ iná lọ́ha ṣẹ̀dídùl ẹ̀kọ́ọ̀bẹ̀ àbúṣe ibi jẹ́ nìṣó iye wọ ní kí kádàrùn kákèsí bí ọkùnrin bá ń tọ̀ kó mọ́ fọwọ́ gbá ara rẹ̀ mú bàbá ń tàǹbà yálà ọkùnrin ni àbí obìnrin ni so èèyàn gbọ́dọ̀ fi ọwọ́ ọ̀tún táǹbà èèyàn gbọ́dọ̀ fi èèyàn gbọ́dọ̀ máa fẹ́ ẹnu sí ẹfẹ́ máa fẹ́ oúnjẹ tó fẹ́ jẹ àbí kó máa fẹ́ omi tó fẹ́ mu jẹun tó fẹ́ mu tíì ni àbó fẹ́ mu ẹ̀kọ́ ni wọ́n á ní káàkiri ní ìgbóná eléyìn lá ẹ̀jùzù kò tọ́ ìwọ ni. wa alhadithu alhadi ashara hadithu ẹlẹ́ẹ̀kọ́ ọ̀nà حديث سلمان الفارسي أبو عبد الله رضي الله عنه لقد قال لقد نهانا رسول الله صلى الله عليه وسلم أن نستقبل القبلة بغائط أو بول أو نستنجي بيمين أو أن نستنجي بأقل من ثلاثة ahajarin aw nastanjiya nastanjiya biri birajiin aw azm aw azm so àwọn hadith mi tún eléyìí tó náà tún kún fún ẹ̀kọ́ tó náà tún kún fún ẹ̀kọ́ àkọ́kọ́ òun náà ni wípé salmanu abu abdullahi alfarisi ọmọ ìlú farisi òun ló gba àdìsí yìí ó ní oúnṣẹ́ ọlọ́run ọba sọ̀lọ́run àwọn àṣọlá mẹ́hánà ó ṣe é léwọ̀ fún wa ànábì hánà wa ó ṣe é léwọ̀ fún wa àwọn nǹkan tí ń bọ̀ yìí àkọ́kọ́ ni wípé ní anna saqibẹ̀lẹ̀ kẹbílátà bí ọ̀rọ̀ ìsìn ọ̀wá olè bí èèyàn bá fẹ́ yàgbẹ́ àbó fẹ́ tọ̀ àyí kọjú sí kẹbílà àti gbọ́dọ̀ kẹ̀yìn sí àgbọ́dọ̀ kọjú sí dábàásì ẹ̀hán ṣeun a gbọ́dọ̀ kọjú sí gábàsì bíi pé ibi tá à ń kọjú sí kírun gábàsì a gbọ́dọ̀ kọjú sí a sì gbọ́dọ̀ kẹ̀yìn sí nínú hadithu míì àbóyá ẹ̀mọ́ alifu padà mẹ́yọ́ padà dá rẹ̀ wọn lọ pé ní walakin sharriqu wa gharribu ẹ lè kọ ìhà sí ẹ lè kọ àwọ̀tún sí ẹ sì lè kọ ìhà àlàáfíà sí àmọ́ ẹ má kọjú sí gábà sẹ́ẹ̀bá ń tọ̀ sẹ́ẹ̀bá ń yàgbẹ́ ẹ má kọjú síbi tẹ́ẹ̀ ń kí tẹ́ẹ̀ ń kọjú sí kírun nígbà tẹ́ẹ̀ ń bá ń tọ̀ ẹ sì má kọjú síbi tẹ́ẹ̀ ń kírun nígbà tí ẹ bá ń yàgbẹ́ ẹ̀kọ́ àkọ́kọ́ nù ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta èyí tí sọ́dọ̀ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì èyí tí Salmanu Farisi radiyallahu ta'ala anhu tó ní ó ń ṣe ọlọ́run ọba mọ̀mìnì tó máa ti ń ṣe torí ẹ̀ pé àìfọwọ́ ọ̀tún tá ń òsì làwọn fi ń tá ọwọ́ ọ̀tún a máa fi ń gbé nǹkan ẹnu ni yálà omi ni o àbí oríṣiríṣi nǹkan ọwọ́ ọ̀tún la máa fi ń ṣe yìí àmọ́ ká wá fi ọwọ́ ọ̀tún tá yìí ò da lónìí ó jáde wípé ní àṣà tó dáa ó ti wá yí padà àṣà tí ò dáa ó ti wá common ẹ̀rí káwọn èèyàn wọn ó jẹun ni wọn ó mú nǹkan ni owó sì ni àti wá sọ di symbol civilization eh, àmì ọ̀làjú bẹ́ẹ̀ sì ni ọ̀làjú kọ́làjú òun náà nù ìdí islam ṣe lọ́rùn tó ṣe léèwọ̀ fún wa ọwọ́ ọ̀tún ààrẹ tàǹbà bò bàbá jẹun ọwọ́ ọ̀tún dandan ni ọwọ́ ọ̀tún agbọ́dọ̀ fi jẹun túláàsì bàbá mu omi ọwọ́ ọ̀tún agbọ́dọ̀ fi mu omi ní túláàsì so ẹ̀dọ́ wa ni pé ẹ eh, ẹ. Eh, ọwọ́ ọ̀tún ó dọ̀tí ok kàtọ́ ọ̀tẹ̀sẹ̀ léyìn ìkànnà bákan náà gbogbo tá a bá jẹ àtàjà àtàmọ́mi ọwọ́ ọ̀tún ni àyè fọwọ́ èyí lọ ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì lórí nígbà tí bá ń jẹun yìí ni pé ẹ̀kọ́ nípa ọwọ́ ọ̀tún ìsàkójú pé oúnjẹ ọkà àmàlà ọ̀bẹ̀ lọ́wọ́ rẹ̀ wá nígbà torí pé ọwọ́ ọ̀tún ó dọ̀tí kó wá fi ọwọ́ òsì kó fi gbé omi àti tí ń bá mu kó fi gbé sẹ́nu lẹ́yìn òótọ́ if there is need bóyá lè ṣe ni wípé kó fi ọwọ́ ọ̀tún sọ́pọ́ọ̀tì rẹ̀ àbí kó tẹ̀ ẹ̀fẹ̀ kan finally bí kọ́ọ̀pù ó bá dọ̀tí kó dọ̀tí kí kọ́ọ̀pù ó dọ̀tí ó yájú kéèyàn ó ṣe àfojúdi sí oúnjẹ ọlọ́run ọba ìkí ọ̀nà tó bá rẹ̀ kó máa bá a lọ. nítaà fi ń jẹun nítaà fi ń mọ̀mí tí ó bá dọ̀tí kó dọ̀tí àáfọ̀ kó máa rí pé lẹ́yìn náà jẹ́ skills pé ẹ ẹ̀gbẹ́ kọ́pù mọ́dọ̀ sí ni lòun fi ń lòun lòun fi ń ó ti kọ́kọ́ dọ̀tí ọ̀rẹ́ ju gbogbo táyà ti lé bomi tí táyà ti fi nǹkan sí tẹ ẹ bá ti tẹ́ padà lọ fọ́ náà ni so ẹ ẹ ẹlẹ́ẹ̀kejì nu ká má dájú sí ká má kọjú sí ibi tá à ń kọjú sí kírun gábàásì tá a bá ń tọ̀ ká má kọjú síbẹ̀ tá a bá ń yàgbẹ́ ká má kọjú síbẹ̀ ẹlẹ́ẹ̀kejì ká má fọwọ́ ọ̀tún táǹbà ẹlẹ́ẹ̀kẹta tí ó bá yẹ pé ní àbá rí omi àbá rí omi tá a fẹ́ afẹ́ nùdí afẹ́nùdí níjọ́ ohun tó máa fi nùdí òun ni òkúta bí wọ́n bá nùdí kó wá kó rí pé ó kéré jù òun ń sa òkúta mẹ́ta kó má kéré sí òkúta mẹ́ta òkúta náà fi sọ̀rọ̀ sọ́lá bá ń wé nù. bákan náà wọ́n wá sọ fún wa pé ní òkúta nìkan náà lè ní fi ń ok kí ẹ máa kọ́ máa pẹ̀lú òkúta kan àbókúta méjì òkúta mẹ́ta kó lè bá a mọ́ àwọn kan kan wá ń bẹ sápẹ́ ní èèyàn gbọ́dọ̀ fi nùdí nínú ẹ̀ ní rọ̀jí kí wọ́n wá débi tó ti yàgbẹ́ kó wá rí imí ẹran àbí imí màálù àbí imí rànkúnmí àfáwọn yìí náà a máa ń tóbi bàtẹ̀ ìwọ́dọ̀ fi táǹbà tòtí wọn fi táǹbà kiri pẹ́gbin ni but yóò tún padà wọ́ọ̀sì nǹkan tí wọ́n fẹ́ ṣe nígbà tí wọ́n fi ìgbẹ́ àkọ́mí táǹbà yóò padà fọ́ bí wọ́n ti ń fi nùdí so yóò wá di pé ní ìgbé èèyàn àti ìgbẹ́ ẹran so time tí cochlean cochlean cochlean bẹ̀ yóò wà di yóò wà dáǹkà ni so tàbí ntàmbà ìsìnjáwù òun náà ní ìsìnjìmárù àbí ìsìtọ́bà òkè yìí ntàmbà òun ní ìwé lẹ́yìn ìsìnjá ìsìnjìmárù àó so òun ní eléyìí. bákan náà a gbọ́dọ̀ máa fi eegun tí a débi tó fẹ́ àgbẹ̀ ní sọ́wọ́ rẹ̀ egun adìẹ àbẹ́gun ẹran tó wà ní kíní kan kó wá mọ́kọ́ fi táǹbà èèyàn gbọ́dọ̀ ṣe kí ló fà á pé àtìfọ́lá náà wípé ó ń ṣe ọlọ́run ìtì ọlọ́run kàlà ẹ̀kọ́ máa wípé ní eegun oúnjẹ àwọn ọmọ àyà wa àlìjànú ni àwọn onímọ̀ ọ̀rọ̀ máa ń jẹ so eléyìí so hadith yìí yóò wúlò púpọ̀ fún àwọn ọmọ ìyá wa tí wọ́n ń bóyá àwọn civil engineers àbí àwọn architect àbí àwọn bricklayers àwọn tó ń ṣiṣẹ́ ilé tó ní ìdí kan mọ àdéhùn yìí dáadáa àwọn architect àwọn ni ó draw ilé tàn ní torí pé léyìí àtẹnitẹ́ ń yàgbẹ́ nínú pápá àtẹnitẹ́ ń yàgbẹ́ nínú ilé àtẹnitẹ́ ń tọ̀ nínú pápá àtẹnitẹ́ ń tọ̀ nínú ilé gbogbo ẹ̀ ló bá wí o ṣùgbọ́n yàrá bá ń tọ̀ níbi òfèrèfé tí ò sí nǹkan kan kò gbọ́dọ̀ kọjú sí gábàsì kò sì gbọ́dọ̀ kẹ́yìn sí bákan náà bí yàrá bá ń yàgbẹ́ nínú ilé àbí tí bá ń tọ̀ nínú ilé ẹ gbọ́dọ̀ tó kọjú sí gábàsì o kò sì gbọ́dọ̀ kọ ẹ̀yìn sí i òun la sọ pé ní àwọn ọmọ ìyàwó tó ń àwọn akítẹ́kì ní àwọn kìnnà tó ń pè wọ́n nísìn sífò engineers ní àwọn bricklayers ní ó lè di kí wọ́n mọ àdéhùn ìṣúra wọ́n fẹ́ design ilé wọ́n fẹ́ design ilé wọ́n ó design tọ́ílẹ̀tì ìdí sọ pé ní bí wọ́n bá ń jòkó kò ní kọjú sí eh, gábàsì kò sí ní sí gbá báàsì tó lè kẹgbẹ́ ọ̀tún sí sì lè kọ ẹgbẹ́ òṣìṣì ọ̀tún wọn bá ṣe bẹ́ẹ̀ nígbà tá ń drawing ilé tòun padà rí wípé ní àti wọn bá fíksì táwọn plumber wọn bá fíksì water system ìjà tí ń yàgbẹ́ tó ní kí èèyàn máa kọjú sí gbábáàsì àbí kí èèyàn máa kọjú sí àbí kí èèyàn máa tẹ̀yìn sí yàmọ́ kí sì ṣe pé ní kò dáa tó sí kí èèyàn máa ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn míì sọ wípé àwọn míì ń differentiate láàrin ẹni tí ń yàgbẹ́ nínú pápá àti tí ń yàgbẹ́ nínú ilé tó dápẹ́ nínú ilé báyìí ni pé kò sí láìfi but àsọ̀hẹ́hò ni wípé àti nínú pápá àti nínú ilé kí wọ́n mọ́ka jù sí gábàsì ó sì mọ́ka yìí sí gábàsì. wàlẹ̀ sàbàátì yìí ni pé muslim àwọn tó kù ni wọ́n gba àdéhìí wa an abi ayyub al-ansari radiyallahu anhu. قال قال النبي صلى الله عليه وسلم لا ولا تستقبلوا القبلة ولا تستدبروها بغائط أو بول ولكن شرقوا أو غربوا في أمانتو أمانتو في gábàsì ẹ̀sìn máa kọ̀yìn sí gábàsì bákan náà tẹ́ bá ẹ lè kọjú sí west àbí kẹ́ kọjú sí east tòtẹ́ bá kọjú sí west ẹ̀gbẹ́ lẹ́ kọjú sí kíbúlà ẹ kọjú sí east ẹ̀gbẹ́ lẹ́ kọjú sí kíbúlà yìí ni pé kéèyàn kọjú sí ibùyọ oòrùn ìtòrùn ti ń yọ àbí ibi tí oòrùn ti ń wọ̀ àkíyèsí kátà wa pè níbí wọ́n pé irú àwọn hadith yìí àwọn àwọn circumstantial hadith ni wọ́n circumstantial hadithu wọ́n fẹ́ jọ hadithu kíbúlà pé tí wọ́n bá ń wá kíbúlà kó wà bayna bayna shamal wa junub kó tí wọ́n bá ń wá kíbúlà kó wà láàrin shamal àti junub ó ń ṣọ́lá sallallahu alaihi wasallam ó ń àdírẹ́sì àwọn ará bayna al-mashriq wal-maghrib naam bayna al pé tí wọ́n bá ń wá kíbúlà ìbò kíbúlà wà kó wà láàrin east àti west ìpè ibùyọ oòrùn àti ibùwọ̀ oòrùn now uh, ní Medina torí pé south eh, Medina là ń kọjú sí kíbúlà ìbẹ̀rẹ̀ kíbúlà wà south ni tabari ní ìsìn tabari owó ẹni pé gàrbíyà tí a bá dúró ní haram Nabi sallallahu alaihi wasallam tó bá dúró ní haram Nabi sallallahu alaihi wasallam tó bá náwó rẹ̀ méjèèjì ibi tó lè dúró sí ibi tí ó kọjú sí tọwọ́ ọ̀tún rẹ̀ ó fi wà ní gẹ̀rùbíyà oníkó kọjú sí kíbílà tó tí wàá dúró ní haram wa ní sọlọsọlá tó bá nawọ́ ẹ̀ méjèèjì tọwọ́ rẹ̀ kan bá ọwọ́ ọ̀tún lọ sí magribi ìbù wọ̀ oòrùn tọwọ́ òsì lọ sí mọ́ṣíríkì tó oòrùn ti ń yọ tó fèsì ìjùnúbù ni ìlú tó báàkì ṣàmà nọ́ọ̀sì ni tẹ́ bá fi wò tẹ́ bá wo Eh, àwọn jogo eh, láti ń pè igun mẹ́rẹ̀ẹ̀rin north south east west tí wọ́n bá lè make sure wípé ní òun dúró tọwọ́ ọ̀tún bá wà ní west ọwọ́ ìsìn láti wà ní eh, east so definitely ó fẹ́ ó kọ̀ ibi tí ó dájú kan ní south ẹ̀yẹ ẹ̀nu máa jẹ́ north do we have compass? so later àlè àlè àlè ṣe eléyìn so èyàn so now nísìnyí ó ń ṣàlùmí pé ní ẹ má kọjú sí tíbúlà ìsìnmọ́kàyìn sí yìí ń clear but yìí pé ní wà láti ṣẹ́rù kó wà bẹ́ẹ̀rì bú ṣé ìtàkọ́lẹ̀ kan ìpínlẹ̀ pàṣẹ kébùlà torí kún ṣẹ́rù sàlàsàlà àwọn ará màdínà ní ń bá wí kébùlà ti wọn ẹ̀rọ wa nàìjíríà ṣé àdéhùn على قبلة بين المغرب والمشرق جواب لايس هو wọ́n apply for but opportunity apply to wa rí pé àwọn báàkì south ni a ti fèsì north títí wa níbi láàrin ọ̀tẹ́ ìkéníkejì náà ìbákan nípa ẹ̀jẹ̀ sí tó inú ká kẹ̀yìn sí yòónú wàbí ká kọjú sí shamal so àwọn ò kọjú sí sáùtù àwọn ò kọjú sí nọ́ọ̀tì nítorí tí wọ́n bá lè kọjú sí sáùtù kò ó kẹ́yìn sí gábàsì o ó kẹ́yìn sí gábàsì ni o àti kéèyàn kọjú sí nọ́ọ̀tì kó máa wá kébùlà láàrin bẹ́ẹ̀nì magrebi wàlú mashiraki so bẹ́ẹ̀ni nínú àdéhùn iná wà láti sẹ́rìkú wà gẹ́rìbù ok tàbá fèsì ǹjẹ́ wà ní lọ́rin sáà lè fèsì fífì a lè fèsì ìsì torí pé ìsì ni táwa ń kọjú sí ìsì là ń kọjú sí so ayọ̀ pé tábà tẹ́lẹ̀ fèsì ìsì a lè fèsì wẹ́ẹ̀sì náà torí pé ẹni sọ̀rọ̀ fáwọn pé ní látẹ́tẹ́ pẹ̀lú alẹ́sẹ́búlátà wà látẹ́tẹ́ dìbìrú ha wàlákin sàmìlú àwùjẹ́nìbù ẹni lè fèsì nọ́ọ̀fì ẹ̀sìn lè fèsì south. àṣìṣe kò ní pé àǹtí àjàdìsì náà kò ní pé àǹtí àjàdìsì torí pé nítorí sọ̀rọ̀ sọ́nà fẹ́ establish náà ní pé ó fẹ́ find the solution àti kọ́kọ́ mọ àdìsí àkọ́kọ́ ẹni pé wọn ò sọ̀rọ̀ ṣẹ́ríkù àgẹ́rìbù torí ni pé ní ẹ má kọjú sí jábá ní tẹ́ ń kọjú sí kírun o ẹ má kọjú sí bẹ́ẹ̀ yàgbẹ́ ẹ má kọjú sí bẹ́ẹ̀ tọ̀ ẹ sì má kẹ́yìn sí so tá a bá ti kọjú sí àkẹyìn sí definitely à ń kẹgbẹ́ sí gbòmínú so wá gbọ́dọ̀ à ń kọjú sí kírun ní Medina ti sọ pé níbi tá à ń kọjú sí kírun sáùtù ni so tá a bá ti lè kọjú sí sáùtù tá a sì kẹyìn sí sáùtù ìsídà kákẹgbẹ́ sí ìsídà kákẹgbẹ́ no kíbẹ̀lá nígbà lákẹgbẹ́ sí nìsín ni pé àáfẹ́sì ìsídà káfẹ́sì wẹ́ẹ̀sì ọ̀ káfẹ́sì ìsì tàbá ilé fèsì kíní kejì ó dìpẹ́ǹdì bí tí a bá dúró sí tàbá dúró irú aráàmù tá a ti ṣàpèjúwe nísìn tàbá tó ta ní ká fèsì gẹ̀rìbíyà tá fèsì gẹ̀rìbíyà tí kíbìlà ń bẹ lápá òsì wa àjọ pé ní kíbìlà ń bẹ lápá àlàáfíà wa nísìn ṣàmọ́lùmọ́ ìwà ní apá ọ̀tún wa lẹ́kùn bàtà ní àgbẹ̀ lọ́wọ́ a fèsì ṣẹ̀rìkíyà ṣẹ̀rìkíyà níbi tí ní kata bá fẹ́ ṣẹ̀ríkẹ́ ní kata tá a bá fèsì east definitely kébìlà bẹ ní right wa ṣàmọ́lù north mọ̀ wà ní left wa so depend lórí tí tí yàn bá dúró now tàwa ní pé níbi pé east ni kébìlà wa so òun ṣe ọlọ́sìn ní pé ká má fèsì east east káàtì má fèsì west so ìdíjà ká fèsì north or ká fèsì south so àyí. Uh, uh, uh, àdísù náà padà وعن عائشة رضي الله عنها قالت إن النبي صلى الله عليه وسلم قال من أتى الغائط فليستتر ẹ̀kọ́ kàtúnì gbogbo ẹni tó bá lọ lè yàgbẹ́ ó yà make wípé òun kọ́va ara òun ó kọ́va ara rẹ̀ rọ̀wáwà Abu Dawud algáìtò kí ni tó máa gáìtò gáìtì ni ìgbẹ́ but n tá ń pè nù gáìtò gáìtò but initially inú èdè lárúbáwá gáìtò gangan ibi táyà ìgbẹ́ sí ni gáìtò òtún akọ́mà ní pé a ti gbé táyà ìgbẹ́ sí oṣù kó bẹ̀ nísìn ó ti ìgbẹ́rẹ́ ni mẹ́ta ń yàtọ̀ sí ní sáà límí everything is pé ní manhattan algorithm ẹni kejì pé tó bá wà di ìgbẹ́ ẹni tó bá lọ lè yàgbé tó bá lọ sí ilé ìgbẹ́ eh, pal eh, yẹsẹ̀fì kó make sure wípé ní òun cover ara òun tó yẹ. Hmm? bros bros alboros ni ìgbẹ́ nísìnyí náà guide to ń pè ń pè ní guide to the common adopted language even ní ìjọba wa. wàhánihá ìyá ńlá wa náà ló tún gba àdífò yìí níwà bákan náà Aisha radiyallahu ta'ala anha أن النبي صلى الله عليه وسلم كان إذا خرج من الغائط قال فون يلا عائشة نيكي تان النبي صلى الله عليه وسلم تبا باري حاجة تبا فجأة يكون تواليتي كلا يمانوي كان خديجة كنا يوي tẹ́ra jáde kó ní tọ́ílẹ̀tì kí lẹ́yìn òwì gufranak gufranak tó ń tẹ́yìn òwì nù náà láti sọ́rẹ́ kan pé mùsùlùmí tó bá síríọ̀sì all this rudiment information kò yẹ kó máa wá jẹ́ tuntun lókè nígbà tí tó bá dàgbàlagbà kó ti yẹ kó ti ha kó ti di part of the blood رواه أخرجه الخمسة وصححه أبو حاتم والحاكم وعن ابن مسعود رضي الله تعالى عنه قال أعطى النبي صلى الله عليه وسلم الغائط فأمر أن آتي أعطى النبي صلى الله عليه وسلم الغائط فأمر أن آتي بثلاثة أحجار فوجدت حجرين ولم أجد ثالثا فأتيته بروثة فأخذهما وألقى الروثة فقال هذا رجس أو هذا ركس أخرجه البخاري وزاد أحمد والدار القطني ائتني بغيرها حديث يأتي أتكا إلينا في سواجو وإن شاء الله عبد الله بن مسعود يقول radiyallahu anhu nígbà tí ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam tó lọ ilé ìgbẹ̀sẹ̀ ó ní kó ń lọ mú òkúta mẹ́ta wá ó ní òun wá wá òkúta òun wá òkúta méjì lòún rí òun rí ẹlẹ́ẹ̀kẹta òun wá rí ráwọ́sà òun náà ní ìgbẹ́ ẹran eléyìí náà òun náà jọ òkúta òun bá mú pàtó mú dé ó ń ṣe ọlọ́run kí ọlọ́run tara rẹ̀ kó máa bá ó mú òkúta lásán ó sì sọ ọ́ ìgbìn ẹran ọ̀nà wá ní pé hádà rèjìsìn eléyìí ẹ̀gbin lòun náà ẹ̀gbin lòun náà tí a fi ń nù dí yóò padà fọ́ tí padà di pé ní yóò dọ̀tí ìdí eléyìí imam Bukhari ló ló gba àwa ìta kàn imam Ahmadu náà àti dárọ̀ pọ̀ pé ní àwọn náà gbarú àdéhùn yìí wá àwọn wá tí wọ́n ní pé ní wọ́n ti zìyádà yìí pé ní lẹ́yìn bá sánà sọ̀rọ̀ sọ̀rọ̀ fún wọn pé ní ó júnù tán wá ní pé tí ní ìdè rẹ̀ rẹ̀ lọ mú ìmí ìwá rọmú ìmí ìwá so ìtẹ́nibìgẹ́rì àwọn àǹfààní tá a ti ń bẹ̀ ni wípé tí a bá fẹ́ ṣe ìsèjì máa rò ni pé èèyàn fẹ́ fi òkúta nùdí gbọdọ̀ kó mẹ́ta ìbí bẹ́ẹ̀ kọ́ kò ní kó lọ mú ìmí ìwá so àwọn alẹ́rìí sakọ́ra àléyìn ni wípé kì í ṣe dandan kọ́ ni mẹ́ta òtún wá pé mẹ́ta ó dáa pọ̀ sí òpá pé mẹ́ta kí ìdíwọ́sà ti má ni ibùn tí yẹn bá lu mẹ́ta gan tí ò bá mọ́ kò sí láìpẹ́ kó ṣe àlékún lórí rẹ̀. وعن أبي هريرة رضي الله عنه قال إن رسول الله صلى الله عليه وسلم نهى أن يستنجى بعظم أو روث فقال إنهما لا يطهران رواه دار قطني وصححه so abu hurairah sọ yìí pé ní oúnjẹ ọlọ́run ìkẹ́ ọlọ́run àtàkùn máa bá a ó ó kọ̀ fún wa pé ká máa fi eegun àbí ìgbẹ́ ẹran ká máa fi nù dí so èèwọ̀ ni ó ìsàlẹ̀ pé because àwọn eléyìí wọn ò lè mọ ara wọn ò lè mọ ara so eegun bóyá yóò ní bí ọ̀rá tí ó wá tí ó lẹ̀ mọ tí wọ́n á fi nù yóò tún dọ̀tí ìdí ní bákan náà ìgbẹ́ náà so eléyìí afẹ́fẹ́ àti parí báàbù eléyìí. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استنزهوا من البول فإن عامة عذاب القبر منه mama Abu Hurairah ló gbàdé fi yé wa ó ń ṣe ọlọ́run ọba èké ọlọ́run àtọ́lá kó máa ba ó ní pé istanzihu minal bawli bẹ́ẹ̀ bá táǹbà ẹ̀ máa àbẹ́ bá tọ̀ sọ́rí bẹ́ẹ̀ bá tọ̀ ẹ̀ máa táǹbà dáadáa dáadáa ẹ má ṣahun omi ẹ bu omi sí i kómi ó sàn nù dáadáa ó ń ṣe ọlọ́run yìí kí ọlọ́run dáadáa kọ́ mọ́ bá ní pé nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìyanu sàárè ìyanu sàárè látara àtọ̀ ni o ìtọ̀ máa ń ṣokùnfà ìyanu sàárè ẹ̀gbọ́n láti máa ń bẹ lọ́hùn ìyanu sàárè kọ́lọ́n kó sọ à ń bẹ̀ ibi inú sàárè kọ́lọ́n kó sọ à ń bẹ̀ èégbín Eh, òǹgbẹ́nu sáré kọ́lá kó sọ à ń bẹ̀ a máa sàmì wọ̀tàmí nìkan o àmì nìkan ọ̀sẹ̀ kí kò rán bí ẹni débi ń pa ni pítọ̀ ọlọ́run láti ń lóúnjẹ ó wá jòkó látàná títí dòní ọlọ́run bò ń lóúnjẹ ọlọ́run bò ń lóúnjẹ tọ́ ọlọ́run lè ó lè o kẹ́nìkan ó gbogbo oúnjẹ wa àmọ́ yóò dìde ó lè sí géètì náà ni ó so láàbùdà mi ní ìsìnkáàdù láti ṣàtìlákùn tá a bá ń tọ̀ ẹ̀rọ nǹkan mójútó ara wa dáadáa ó ń ṣe ọlọ́run ìkẹ́ ọlọ́run àtọ́lá rẹ̀ kó máa bá ọ ní pé ìtọ̀ kí ẹ má máa tábà dáadáa àbí kí tó máa ta séèyàn la ni pé kí máa ń ṣokùnfà yanu sàárè o àbẹ̀lẹ̀ ọ̀kọ́lọ́n kọ́dà kó má jẹ́ ká tọ́ sí yanu sàárè o wọ́dà kó má jẹ́ tọ́ sí yanu sàárè o kọ́lọ́ má jẹ́ àpọ̀wọ́ ara wa fà yanu sàárè o ìlànà ọlọ́run ọba wàlìl hakim eh, bákan náà hakim naisaburi ó ní aksaru azabil qabri nílẹ̀ bọ́ọ̀lì èyí tó pọ̀ jù nínú ìyà tí a máa fi ṣe ẹ̀yìn ó jẹnu sàárè látara àtọ̀ ni. ẹ̀rọ kan jẹ́ pé ká kájú àlùkìyàmà dáadáa o jẹ́ àdìrò àlùkìyàmà dáadáa Allahu akbar ọ̀nà kó sànú ẹ̀ fún wọn. حسبنا الله ونعم الوكيل ààrẹ sẹ́mọ̀ ìwọ́ ni pé ìyà tó bá di àǹkó ìmọ̀ ń gbé àǹfófó yẹ́ ẹ̀ẹ́ta fápẹ́jú ẹ̀ nísìn eh, ní sóko wọn ni pé wọ́n ná èèyàn ni pé ah, èèyàn mẹ́ta méjì mẹ́ta mẹ́ta jáde so wọ́n ti wọ́n ti sọ di àǹkó ìyá àǹkó ní dùn ẹ̀ ń tàn wọ̀ká ní ẹnìkan nu kíláàsì náà ní kó jáde tá a bá ná ló ṣe rí. so lẹ́yìn pé physical feeling tí ó ní pé yóò dùn la ojú òtún máa ti pé àá àdúrò ìtọ́bàjẹ́ pàjá pẹ́ lágbàlagbà tán ni àdúrò ẹ̀ gànso gànso yìí ọ̀wá ńlá akáyọ̀ ọ̀dàgbà ọ̀dánú bí òpó náà wọ́n á dẹ́gbà kò dánú bẹ́ẹ̀ ni yanu sàárè ohun tí ń báyàn lẹ́rù nu o tí ń báyàn lẹ́rù nu o eníkálukú wa wàá mi ń kùn ni ìlàwárí rẹ̀ kò sẹ́ni òun ò níbi wọnú sàárè lẹ́hùn nìkan yóò wá kú òun àti iṣẹ́ rẹ̀ ìtọ́lọ́mọ ni kò ṣe dá yóò rí ìtí ò bá ṣe dá yóò rí Allahu akbar kabira wọn kò sàlẹ̀ kan náà fún wọn ẹ̀dá kan jẹ́ ká kí ìsíbẹ̀ wọn o kí ní kálukú ara rẹ̀ kí ní kálukú ara rẹ̀ o. حديث سراقة ابن مالك سراقة ابن مالك عرفتي كيف عرفتي كيف سوى هلا رضي الله عنه قال علمنا رسول الله صلى الله عليه وسلم في الخلاء أن نقعد على اليسرى وننصب اليمنى الله أكبر صلى الله عليه وسلم àwọn tàbí ẹbá tó náà tàbí ìrọ̀sọ́lá wọ́n tún sàdúrà fún pé wọ̀tàrátà náà àlàmà hajjá tí ń báyìí bọ́ ó ń ṣọ́lọ́n kó tó kù láyé wà láì ó fi wá sórí a very plain and clean path kò sí ẹ́ kò sí ẹ́ kí ìfẹ́ nìkan kan mùsùlùmí kó tó wá nù ẹni tó bá nù nù fún rere ara ẹni o ó nù fún orí ara ẹni wàláyà ní sọ̀rọ̀ sọ́lá kọ́dà bá anábì bá tó ń sépèlé adábì sépèlé yẹn o ògbó àtọ́ sépèlé gó tọ́ sí pé adùnwà láti mo ṣe láyé yìí sọ́kọ̀ ọ̀ka ni àbí kò yí ọ anábì ni pé bàbá bàbá ṣègbọ̀nsẹ̀ so ìpápá jùlọ ní ọdún lè fẹ́ pé ní àmọ́ ń èèyàn máa ń yàgbẹ́ ní sábà ń bẹ̀rẹ̀ yàgbẹ́ lóko ni lóko even ó lè ó lè ó lè apply sí àwọn tá máa ń lo pit latrine lónìí náà tíyàn bá jòkó kó jòkó lórí ẹsẹ̀ àlàáfíà rẹ̀ yìí ni pé ó fẹ́ yàgbẹ́ wọ́n fẹ́ bẹ̀rẹ̀ tó kó jòkó lórí ẹsẹ̀ àlàáfíà tíyàn bá jòkó lórí ẹsẹ̀ àlàáfíà tó ẹsẹ̀ ọ̀tún yóò hàn yóò nà sọ́ba rẹ̀ yóò rẹ̀ sí rẹ̀ tó kó kó má èyí kó kó jòkó lórí ẹyàn wò pẹ̀lẹ́sẹ̀ báyìí báyìí pé ní ìdí ní ọ́fíìsì ẹ̀gbẹ́ left ní èyí ọ́fíìsì kì í ṣe ẹ̀gbẹ́ eh, right wà náà síbàlì yóò múná ẹ̀yùwà kó wá kó rèsì ọ̀tún òkúlùkù lórí àti àkórèsì ọ̀tún eléyìí òun eh, kò lè pẹ̀lú system tí tá ń lò lónìí pẹ̀lú eh, water system onípàwájọ aláwo ńláńlá tí ó gà téèyàn ó jòkó yóò jòkó lórí lẹ́yìn àdáńjòkó lórí póò ni àmọ́ ẹ̀ ń jòkó ń yàgbẹ́ ní pápá àbí pit latrine so ìyóhun ó láìpẹ́ kí káwọn eléyìí kó kó rí sí ok hadith yìí gan ó láìpẹ́ kí àwọn èèyàn wa ní medical line kí wọ́n lè ṣe research lórí ẹ̀ so ẹ̀pá ti ṣe research lórí oníṣẹ́ ọlọ́run advice pé tá a bá jẹun ká dáná sí mẹ́ta solúsù ìdá kan nù rẹ̀ kó jẹ́ ti oúnjẹ ìdá kan kó jẹ́ ti omi ìdá ẹlẹ́ẹ̀kẹta kó jẹ́ ti gáàsì so àwọn èèyàn ti ṣe research lórí ẹ̀ nínú medical line so àwọn sáà medical line náà ní àdéhùn yìí tánà bá wọ white ké tó ní kíníkà tí ó ṣe fún màáídà ni àbí báwo torí pé ó ń ṣe ọlọ́run ọba sallallahu alaihi wasallam la yantiqu anil hawa إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى أحسنت وعن عيسى, وعن عيسى بن يزداد عن أبيه رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إذا بال أحدكم فلينتر ذكره ثلاث مرات rawahu ibn majata bisanadin da'if tó ń ṣọlá ni pé bí ọkùnrin bá tọ̀ so kó uh, kó make sure wípé ó mm, kó make sure wípé ní ìtọ́jáde ìtọ́jáde lára òun bí ọkùnrin bá tọ̀ kó make sure wípé ní ìtọ́jáde lára òun kó kó ṣómi kó kó kó kán emphasize lórí uh, private party rẹ̀ so nǹkan tó fà ní wípé ó ṣeé ṣe kí ìtọ̀ ìtọ̀ sẹ́kù tó bá sẹ́kù pẹ̀lú wípé ó fọwọ́ rọ́ọ̀bù ara rẹ̀ tó bá fọwọ́ rọ́ọ̀bù ara rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta so ìtọ̀ inshallah yóò jáde but rọ́bìn kèrè pé yóò kèrè pé yóò rọ́ọ̀bù ẹ̀ pẹ̀lú agbára gentile ni o yóò sọ́fùtì ẹ̀ ni o hadithu ibn abbas wa an ibn abbas radiyallahu anhuma. عن النبي صلى الله عليه وسلم سأل آل قباء فقال إن الله يثني عليكم فقالوا إن نتبع الحجارة الماء رواه البزار بسند ضعيف وأصله في أبي داود ó شاء الله ọlọ́run ìkí ọ̀nà tàbí àlàkọ́ máa bá ó bi àwọn ará kùbá pé ẹ̀yin ará kùbá òun rí pé ọlọ́run ọba yóò sínú àlékún pé ọlọ́run ó ó ó pírèsì yín ọlọ́run yìn yín kí lẹ́yìn ti fọlọ́run tọ́lọ́run fi yìn yín hàn ọ̀kọ́lùn táwọn náà ní wípé ní àwọn lẹ́yìn ìgbà tí àwọn bá fomi táǹbà tán àwọn ó wá nòdì nìgbà máa ń kọ̀m̀báìn láàrin yuskiyan kan ìsìnjáhù àti ìsìjìmáàrù tàbí sùn sanaduhu bọ̀ẹ́yìn fún un. قال الإمام النووي في شهر المهذب المعروف في طرق الحديث أنهم كانوا يستنجون بالماء وليس في أنهم كانوا يجمعون بين الماء والأحجار إنسان تويتون تون لأنه طرق حديث في ومن ومن تنبع فلو ومن نفق إذا كمان في أقوتا آه، أقوتا آه، أفتلي قال فلو إليه حديث طلاتي لأنه báàbù yìí qala al-imam San'ani wa 'iddatu ahadith báàbì qada'i haja wahidun wa ishirun wahidun wa so gbogbo àdìsí àkà yìí sọ́kọ́ twenty one ni àdìsí àkà eh, no àtìkà mẹ́tẹ̀ẹ̀fẹ́lẹ̀ àtìkà five and six láti bẹ̀rẹ̀ so alhamdulillah abẹ́lọ́run kọ́lọ́nkọ́ láàkan ṣó rẹ̀ èyí tí a kà inú nǹkan tí mùsùlùmí tá a nídi ní ojoojúmọ́ ni ẹ̀kọ́ bá a ṣe gbélé ayé wa ẹ̀kọ́ bá a ṣe yàgbẹ́ ẹ̀kọ́ bá a ṣe tọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́lọ́nkọ́lọ́nkọ́ ṣe náà fún wa o kọ́lọ́nkọ́ fi yé wa o aláàánú ọlọ́run ọba òkádàkùn ọkùnrin wa obìnrin wa ọmọdé wa àgbà wa kákíyèsí bá a ṣe ń tọ̀ àmọ́sà àwọn omi ẹ̀tọ̀ ẹ̀tàǹbà torípọ̀ ìṣẹ́ ọlọ́run ní wípé fàínà àmàtà àdábẹ̀lẹ̀ kọ́búrí mìíràn ọ̀pọ̀lọpọ̀ tí ó máa fa ìyanu sàárè ìtọ̀ ni ìtọ̀ tó ń sàtọ́ ìjẹ́ pé ní ipa wákà tòta lè ṣe ká kọ̀ǹtró rẹ̀. هذا وصلى الله وسلم وبارك وانعم